الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا انه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يشفي لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله سبحانه وتعالى حق تقاته كما أمر بذلك في القرآن العظيم وكما حث وردد في ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة ولما عباد الله أنه يجب علينا أن نتقي الله سبحانه وتعالى في جميع أحوالنا عباد الله اليوم نتكلم حول التوبة والرجوع إلى الله سبحانه وتعالى وذلك لأننا في حاجة ماسة إلى التوبة والإنابة والرجوع إلى الله سبحانه وتعالى في كل وقت وحين وذلك لأن الله سبحانه وتعالى يقبل التوبة عن عباده عن عبادته عن عباده في كل وقت وحين وفي الليل وفي النهار وينبغي لنا أن نتبادر إلى التوبة والاستغفار فيما ارتكبنا من المعاصي صغيرها وكبيرها واعلموا عباد الله أن الشيطان يغر الإنسان يغره بالصحة يغره بالغنى يغره بطول العمل فيزوج التوبة فيزوج التوبة ويقول سأتوب بدل تأتوه بعد سنة ويقول إني صغير ويقول إني صحيح وكم من صحيح مات من غير علة وكم من صغير مات ولم يكبر آه، ولأجل ذلك يجب علينا أن نتنبه ونعتذر من الذين قد سلفوا والذين قد مضوا وكم ممن وكم ممن يعني نحن أكبر منهم سنا وقد ماتوا ودفنوا فكيف نبتر بالصحة وطول العمل والله سبحانه وتعالى قد أمر بالتوبة في آيات كثيرة آه، من القرآن العظيم ومن ذلك قوله تعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال تعالى في آية أخرى أفلا يتوبون إلى الله ويستغفرونه واعلموا عباد الله أن الله سبحانه وتعالى يذكر الذنوب جميعا مع ما كثرت حتى ولو بلغت الذنوب عنان السماء فالله سبحانه وتعالى قادر على أن يغفرها جميعا وقد قال الله سبحانه وتعالى في محكم تنزيله يا أيها الذين أشرفوا على أنفسهم لا تخنثوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا واعلموا أن الله سبحانه وتعالى دائما يستعد لقبول التوبة كما ثبت ذلك عن النبي صلى الله عليه وسلم أن الله سبحانه وتعالى يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها وهذا يدل على أن الله سبحانه وتعالى لا يزال يقبل التوبة لا يزال يتوب على عباده حتى تطلع الشمس من مغربها فإذا طلعت الشمس من مغربها فلا توبة ولا استكبار ولما عباد الله أن الله سبحانه وتعالى بين في آية أخرى أنه سبحانه وتعالى يقبل التوبة عن الذين يعملون السوء الجهالة وقال الله سبحانه وتعالى إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك أتوب عليهم وكان الله عليما حكيما وقال تعالى وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أهدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار وهذه الآيات كلها دليل واضح على أهمية التوبة في حياة المرء واعلموا عباد الله أن من أهم ما يتوب عنه العبد ما يتوب عنها العبد من المعاصي آه، معصية الله معصية الله سبحانه وتعالى في صرف حقه لغيره ألا وهو الشرك أول شيء يجب على كل إنسان أن يجب منه الشرك بالله سبحانه وتعالى وذلك لأنه لا ينتفع بالتوبة من الكبائر ما دام أنه مرتكب للشرك بالله سبحانه وتعالى لأن الله سبحانه وتعالى لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ولذلك من تاب من من تاب من الغيبة أو تاب من النميمة أو تاب من غير ذلك من كبائر الذنوب ولم يتب من, من الإشراك بالله سبحانه وتعالى ما لم ينزل به سلطانا فهذا لا يتوب إلى الله سبحانه وتعالى فإنما يعني يتلاعب بنفسه ولذلك يجب علينا أن نعلم أن هذه التوبة وإن, وإن, وإن لم يعني وإن لم يعني وإن نظن أننا لم نرتكب ذنبا فلا بد لنا أن نتوب إلى الله سبحانه وتعالى في كل يوم وهذا النبي صلى الله عليه وسلم كان يتوب إلى الله سبحانه وتعالى في كل يوم مئة مرة وقد, وقد, وقد قال الله سبحانه وتعالى بأنه قد غفر له ما تقدم من ذنبه وما تأخر ومع ذلك فالنبي صلى الله عليه وسلم يستغفر الله ويتوب إليه كل يوم مئة مرة فما بالنا نحن آه، العاصين وما بالنا نحن الذي الذين يعني نرتكب الذنوب في كل وقت وحين وهذا يدل على أننا آه، من باب أولى أن نستغفر الله سبحانه وتعالى وأن نتوب إليه في كل وقت وحين واعلموا عباد الله أن التوبة شروط لا بد من توفرها قبل أن تكون مقبولة عند الله سبحانه وتعالى وعلى رأس هذه الشروط الإخلاص يجب على من يريد أن يتوب إلى الله سبحانه وتعالى أن يخلص توبته لله سبحانه وتعالى فلا يتوب إلى الله سبحانه وتعالى رعاء الناس بل يتوب إلى الله سبحانه وتعالى إخلاصا وهذا الشرط يعني هو شرط شرط في جميع الأعمال الصالحة والشرط الثاني عباد الله من شروط قبول التوبة الندم على ما فات بأن تندم دائما بأن, بأن تندم على ما قد فعلت وارتكبت من المعاصي في الزمن الماضي وكذلك من شروط ذلك آه، الإقلاع من الذنب الإقلاع عن الذنب لابد أن تترك ذلك الذنب إذا لم تقله وتتوب إلى الله سبحانه وتعالى فهذه التوبة غير مقبولة وكذلك العزم على ألا تعود إلى تلك المعصية في الزمن المقبل ومن تاب إلى الله سبحانه وتعالى وهو معتقد أو ويعتقد أنه سيرجع إلى هذه المعصية في زمن آه، المستقبل آه، فهذا لا يتوب إلى الله سبحانه وتعالى لأنه لم تتوفر آه، شروط التوبة في توبته أدوكم الله سبحانه وتعالى التركات كفوا النبي صلى الله عليه وسلم أبي الله بارك ولا كما سبوا عليكم كيره كما سبوا عليكم ريا جنجتان فما صحابي النبي àti gbogbo àwọn tó bá wà lórí ìlànà nabi sallallahu alaihi wasallam pẹ̀lú òdodo abi allah subhanahu wa ta'ala kuma sa ka ẹni kọ̀ọ̀kan wa náà kuma sa kàwà kún ẹni tí ó òun náà sì ni ọ̀rọ̀ tá a gbélékè gbogbo ọ̀rọ̀ tá a gbọdọ̀ gbọ́rọ̀ míì ìlànà nabi sallallahu alaihi èyí tí ń ṣe al-Qur'an èyí tí ń ṣe as-sunna òun náà ni olóore jù nínú àwọn ìlànà tí èèyàn máa tẹ̀lé òun náà ni ìlànà tí èèyàn máa tẹ̀lé tí ó fi rí oore ayé bẹ́ẹ̀ ni tó bá dijọ́ ògbìdà kìyàmà tí ò ní pàdánù oore tó bá dijọ́ ògbìdà kìyàmà káwá lọ lè mọ̀ ìpé gbogbo àdádálẹ̀ nínú ẹ̀sìn ká lọ lè mọ̀ ìpé anù ni gbogbo tá a bá sì pè lánàá káàmà pé kìí gbéyàn lọ sínú ìyọ́nà ọlọ́run bá àríkẹ́ ọlá a máa gbéyàn lọ sínú ìyá ni a máa gbéyàn lọ sínú láni tó bá díjọ́ ìgbìyà kìyàmà ẹ̀rùsìn ọlọ́run bá àríkẹ́ ọlá ẹ jẹ́ ká páyà ọlọ́run nípa apá àbúṣe ká páyà rẹ̀ nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àyà nínú al-Qur'an bí ànábì sallallahu alaihi wasallam bọ́ọ̀nà sí máa pè wá lọ ní sí máa tẹwà lójú kòkòrò lọ sí ìdíkẹ́ kọwàá páyà Allah subhanahu wa ta'ala káwà mọ̀ pé ìpáyà ọlọ́ọ̀bà àríkẹ́ ọlá yìí ká mọ̀ pé túláàsì òun náà ní fún táàrù ní pẹ̀kẹ́ sí ara wa òun náà ni àtàwọ̀bá òun náà ni ìtúbá lọ́sọ́dọ̀ ọlọ́ọ̀bà àdíkẹ́ọlá òun náà ni ìsẹ́rípadà lọ́sọ́dọ̀ ọlọ́ọ̀bà àdíkẹ́ọlá ẹ̀rí gbọ́ta pé ní àtàwọ̀bá yìí òun náà ni àrùjúrù ánìlmà àṣíyá ìlàtọ́ àti láàrí subhanahu wa ta'ala òun náà ni kíyàn ó sẹ́rí padà kúrò ní dsa kíyàn wá darí padà lọ síbi ìmá tẹ̀lé tọ́lọ́ọ̀bà àríkíọlá èyí tó wá tóbi jù èyí tó ga jù kéyàn ó pa nǹkan ní ìpapọ̀ mọ́lọ́wọ́ bá àlejọ́lá al-ishraku billah so òun náà ló tóbi jù kéyàn ó wá tẹ́rí padà kó níbi ashirku ila tawhid kéyàn ó padà lọ síbi tawhidillahi subhanahu wa ta'ala eléyìí òun náà ni nǹkan tá à ń pè ní ìdúbá bákan náà kéèyàn kú níbi àwọn ẹsẹ̀ kéèyàn bọ́ padà síbi àwọn ìmọ̀ tẹ̀lé tọ́lọ́wọ́ bá àdìjọ́lá ẹ̀rí tútú báyìí nǹkan kan ni tó ṣe pàtàkì púpọ̀ tó sì jẹ́ kí oníkálùkù wa pẹ̀lẹ̀ta mọ̀ lọ́kùnkúndùn nítorí pé àǹfààní lálá bẹ́ẹ̀ fún mùsùlùmí tó látara àánú tọ́lọ̀ọba àríkíọlá ti fún wa látara dáadáa tọ́lọ̀ọba àríkíọlá fẹ́ fún wa látara fi ọlọ́ọba àríkíọlá fẹ́ kákọ̀kù sínú àríjánà tó bá ti jẹ́ ọ̀gbìn àríkíyàmá òun náà ni ọlọ́ọba àríkíọlá fi gbé tútúbá kalẹ̀ fún ẹni tó bá tẹ̀ tọ́lọ̀ọba àríkíọlá bá ní tẹ́yẹ bá ti ṣẹ̀dẹ́dẹ́ ní kó jíyà àmọ́ látara kó fẹ́ràn wa ọwá gbé tútúbá kalẹ̀ igbé kẹ́yìn ó túbá nígbà tẹ́yàn bá ti tẹ̀ tẹ́yàn bá ti túbá kò níbi ẹsẹ̀ bí ìgbà tó jẹ́ pé kò tẹ̀ ẹ̀sẹ̀ kankan ni ó ṣe rí látara pọ́lọ̀ ọba àlejò ọlọ́yà sí rẹ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ ọlọ́run ní àǹfààní kankan tí ó ṣe látara tá a bá túbà lọ sọ́dọ̀ rẹ̀ tí ó gbábá láà ní túbá pàmà ṣe ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá eléyìí ò lè dí ìkankan kù nínú ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá bákanáà fi gbábá sì ní àmà túbá kò tí ẹ̀ní sí ẹni kankan tí ó ṣe ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá nù wa eléyìí ò ní wa nípa ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá ń pè wá lọ síbẹ̀ níbi tó fẹ́ràn wa tó nínú àwọn àyà tó pọ̀ nínú Al-Qur'an ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá ti ń ṣe wá lójú kòkòrò lọ síbi pé kásà túbá sọ́dọ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá sọ fún wa nínú Al-Qur'an oní ya ayyuhal ladhina amanu tubu ila Allahi tawbatan nasuha ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá

ẹ̀wà rí àwọn kankan bẹ tí ó máa kọdíyàn láti túbà lọ́sọ́dọ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ọlá tí ó máa múyàn dájọ́ sí ìtúbà lọ́sọ́dọ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ọlá òun náà ni gbogbo àwọn nǹkan eríṣiríṣi tí ṣètọ́ ni ma fi ń ta ọmọ ènìyàn láti pé kọ́ bá túbà lọ́sọ́dọ̀ ọlọ́wọ́ a máa tán ọmọ ènìyàn pẹ̀lú àlàáfíà yóò máa rí àrígbàtẹ́ kó lálàáfíà ọmọ ènìyàn máa sọ pé kò sí kú lójú ọmọ tẹ́ẹ̀bá ṣe wá sí fún yóò ní ẹmọ́ wọ́rí tó bá padà yá á padà fi gbogbo ẹlẹ́ ẹ̀ àwa náà ń ṣe gíní àwa náà ń sọ ọmọdé lọ́wọ́ ni àwa náà ń sọ̀dọ́ lọ́wọ́ ni tó bá padà yá bágbà bá dé àwa náà padà túbá tìtání ó máa fi àlàáfíà tí ó máa fi tẹ ẹlòmíì pẹ̀lú tó ń lálàáfíà dé yìí tìtání ó máa fi èrò yóò máa dájọ́ sí tútú bá yóò sì mọ̀ ìpé òun ṣe ọlọ́ọ̀bà àríkẹ́ọlá ẹ ọlọ́ọ̀bà àríkẹ́ọlá tó wá ń tẹ̀ yìí mélòó mélòó ẹni tó jẹ́ pé ọmọ kékeré ni tí wọ́n lò pé wọ́n náà kéré tó jẹ́ kó ti kọjá síwájú ọlọ́ọ̀bà àríkẹ́ọlá mélòó ẹni tó ni ẹ̀mí lórí ẹni tó gbádùn tó jẹ́ pé yóò sì kú láláìsẹ́ pé nǹkan kan ṣe ẹ̀ ni ṣé kìíní kan ṣe ni wọ́n nìkan kan ò mi sẹ̀kí mi mi nàìjíríà mélòó mélòó ẹni tó wá rẹ̀ ẹni tí gbádùn tó jẹ́ pé a máa wògbé tásílẹ̀kùn láàárọ̀ kábà kó ti kú ni yóò sì máa tẹ̀mí lọ gbére yóò sì tẹ̀mí pẹ́ ẹlòmí ológun ọdún lérí ààrẹ ẹlòmí ológun ọdún lérí ààrẹ ẹlòmí ológójì ọdún lórí ààrẹ tí ó sì ní kú ẹlòmí ẹnìkankan wá ní tẹlòmí yóò sì jáde láyé gbogbo àwọn eléyìí náà tó yẹ ká máa fi ni tó yẹ ká ni tó yẹ kó máa tawájí lọ síbi pé ó ìṣe nǹkan báyìí tó bá di 2030 kìíní kan ìṣe nǹkan báyìí ṣètọ́ ni ó máa fún ìyà ní gbogbo àwọn nǹkan yóò máa fi sínú ìyà lẹ́mìí tí ó wọ́n ti sínú ẹ̀mí ìyà nítorí kíní nítorí kó bá gójú ìyà kó níbi kéyò túbà lọ sọ́dọ̀ ọlọ́wọ́ bá àríkíọlá tí a bá ti wá gbàtàn jẹ pẹ̀lú gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí èyàn máa wá lọ nínú àánú èyàn máa bẹ nínú ìṣẹ́ lọ́wọ́ bá àríkíọlá kò sì ní tẹ́rí ọlọ́wọ́ bá alékiọlá sọ fún wa nínú al-Qur'an ọlọ́wọ́ bá alékiọlá ní nàmà taubatu ala Allah ọlọ́wọ́ bá alékiọlá ní ìtúbátà ń sọ yìí gbígbà tútú báyàn ẹ̀yẹn ọlọ́wọ́ bá alékiọlá ní ọ̀ranyàn ló jẹ́ fóhun lilladhina ya'maluna su'a bi jahala fún àwọn tí wọ́n bá ṣàìdá ẹ̀ wọ́n ṣàìdá yìí wọ́n ṣe pẹ̀lú àìmọ̀ká ẹ̀ òun náà ni wọ́n fi ṣe àìdá yìí tó mọ̀ yẹ̀ tó wúnà min qarib ọlọ́ọ̀bá àlejò lárí lẹ́yìn ìgbà náà wọ́n wá ṣe kíni wọ́n wá túbá ní kíákíá ẹ̀ ìtúbá wọn ó tètè ṣe kíni wọ́n tètè túbá kí lọ́ọ̀bá àlejò lágbà lérò pẹ̀lú bí kọrí ẹ̀ ọlọ́ọ̀bá àlejò látún padà sọ ẹ̀ fún wa nínú áyà mi àbí ànábì sallallahu alaihi wasallam ó sàlàyé fún wa ọlọ́ọ̀bá àríkẹ́lá ní owó àwọn báyìí tán bá túbá ní kíákíá yìí àwọn náà ni ọlọ́ọ̀bá àríkẹ́lá tí ó gbà túbá wọn wa kana Allahu aliman hakima ọlọ́ọ̀bá àríkẹ́lá náà ni ọba tó nímọ̀ jù òun náà ni ọba tí ó jẹ́ ọba ọ̀jọ̀gbọ́n ọlọ́ọ̀bá àríkẹ́lá wá ní wọlé ìṣàbí sáúbà lìlẹ̀bínà ya mẹ́lúnà sẹ́yì àti ọlọ́run bá alékẹ́ ọlá ní kò tí túbá ọlọ́run ní ìgbà tútúbá gbogbo àwọn tó jẹ́ pé wọ́n hùwà tí ò dá wọ́n hùwà àbàjẹ́ wọ́n ṣe tọ́lọ̀ọba alékẹ́ ọlá ẹ̀yìn tọ́lọ̀ọba alékẹ́ ọlá ní kámàṣe àtà ìlà àdọ́ra àdà ohun mọ̀lúmáwò títí wọ́n mọ̀ wá bẹ lórí ẹ̀fà títí tí kú ó fi wá wọlé tọ̀ wọn ikú ti wá wọlé sọ ẹ̀ ó ti wà ní àsìkò gárgara ó ti wà nígbà tí ẹ̀mí ń lókè tí ẹ̀mí ń lọlẹ̀ tí ó sí ọ̀nà àbáyọmá tó jẹ́ pé ikú ló dé ẹ̀ yóò wá sọ pé wọ̀kọ́lá ilé tuntun láàrín ni a òun ti wá túbá báyìí ọlọ́ọ̀bá àlejò ọlá ní kò sí túbá fúrú ẹni bẹ́ẹ̀ wàlálẹ̀rí náà yẹmùtú náà wọ́n kò fàárù kọ́lá àwọn tí wọ́n bá kú gan tí wọ́n bá jáde láyé tí wọ́n jẹ́ kéfèrí ọlọ́ọ̀bá àlejò ọlá ní kò sí túbá ẹni tó bá ti kú ní kèfèrí tí ó túbá kò nínú ẹ̀ tó fi jáde láyé bẹ́ẹ̀ bá kírun bí ogbó ayé bá kírun ilé lérí ọlọ́ọ̀bá àríkẹ́ ọlọ́ọ̀ ní gba tútúbá ẹ̀ gbogbo ayé bá ń sàdúwà fún ní gbogbo ọgbà ọlọ́ọ̀bá àríkẹ́ ọlọ́ọ̀ ní gba tútúbá rẹ̀ lọ́wọ́ rẹ̀ látara pé kíni látara tó ti kú ní kèfèrí so eléyìí túmọ̀ fún wa pé ìtúbá tí yóò bá túbá lọ sọ́dọ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá kò gbọ́dọ̀ jẹ́ pé ńgbà tí ò ní kú túbá irú túbátọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlọ́wọ́ ní gbà ní anábi sallallahu alaihi wasallam anábi sọ fún wa nínú hadithu rẹ̀ tó lálàáfíà anábi ní ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá àmá tẹ́wọ́ rẹ̀ ẹ ní òru láti pé kí gbogbo àwọn tán bá ṣe àṣìṣe lọ́sàn láti pé kán bá túbá yà ní ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ṣe tán láti gba túbá wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tó bá di lọ́sàn ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá tẹ́wọ́ láti gba túbá àwọn tí wọ́n bá fẹ́ sọ́básà min maghribiha ànábì ní títí tí òun ó fi yọ láti fi ti ń wọ̀ so eléyìí òun náà ló túmọ̀ fún wa pé thumma yatubuna min qarib tọ́nà ọba àlejò wa nínú súrà yìí pé tí wọ́n wá túbá ẹni tún sí kíákíá ẹ̀ tí wọ́n pẹ́ tí wọ́n fi túbá ìtumọ̀ rẹ̀ náà ni pé tí wọ́n túbá tíwájú kó tó di pé oòrùn yọ níbi tó rùn tí wọ́n tí wọ́n túbá tíwájú kó tó di pé ẹ̀mí ti fẹ́ pin tán ní àwọn náà ni ọlọ́ọ̀bà àdìjọlá àwọn náà lọ́ọ̀bà àdìjọlá gba túbá wọn tó bá dìjọ́ ọgbẹ́jà kìyàmà ẹ̀yẹ̀rú sí ọlọ́ọ̀bà àdìjọlá gbogbo ẹ̀ṣẹ̀ tí ẹ̀ bá wù kó tẹ̀ ó bá ṣe wù bẹ sánmà ọlọ́ọ̀bà àríjọlá ti tán láti gbà nígbàtí ẹ̀nà bá ti tán láti túbá lọ́sọ́dọ̀ ọlọ́ọ̀bà àríjọlá inú àwọn nǹkan tí ṣe ìtọ́ni tó máa fi sáyà òun náà ni kó máa fi kíkó ẹ̀ṣẹ̀ sáyà tí á ẹ̀ṣẹ̀ rẹ̀ ti pọ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ ọlọ́run ní gba tútúbà rẹ̀ èyí tó fi wá máa ara rẹ̀ kúkú ma ṣe lọ ogun mọ̀ ìfẹ́ ayé nìkan òun náà ló ti jẹ̀gbánú nígbà tó jẹ́ pálíkì àmà ti bọ́ inú àwọn ẹ̀sàn jẹ́ ṣíṣe ìtànìmọ̀ fún àwọn èèyàn látara àìmàkà nítorí pé ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá ó ṣe tán láti forí ẹ̀ṣẹ̀ ẹ̀jẹ̀ wá ju òkó pọ̀ tó tàbá lé ẹ̀ṣẹ̀ kan bẹ tọ́lọ́ọ̀bá àríkẹ́ olóòlé forí jì tó láti ìtumọ̀ rẹ̀ náà ni pé à ọlọ́ọ̀bà àríkẹ́lá sọ pé ọlọ́ọ̀bà àríkẹ́lá ní òun ní al òun náà ni ọba tó pọ̀ láforíjì fún ẹni tó bá túbà lọ sọ́dọ̀ rẹ̀ so látara àdí eléyìí gbogbo àwa tí a bá lẹ́sẹ̀ lọ́rùn táwọn òpé bí ẹ̀ṣẹ̀ ìṣe tóbi tó bó láti wá láforíjì kalọ̀ lè mà ìfẹ́ ọlọ́ọ̀bà àríkẹ́lá ó ti tán láti forí ẹ̀ṣẹ̀ èèyàn jìyàn gbogbo bá ṣe pọ̀ tó lókè ìgbà tí ẹ̀nà bá ṣe tán láti pàṣọ́dọ̀ wa náà àwọn tí wọ́n ti kọjá lọ anábì ní alákùnrin yìí òun a máa pààyàn ní ẹ̀ ìṣẹ́ tí ń tí ó mú lọ́kùnkúndùn òun náà ni kó máa gbẹ̀mí ẹlẹ́mìí arákùnrin yìí wá gba ẹ̀mí ẹlẹ́mìí débi pé ó ti gba ẹ̀mí ẹbí ọgọ́rùn ó ti kàn ẹ̀ ó wá fẹ́ túbá lọ ọba

ọlọ́ọ̀bà àríṣọ́lá ó wá lọ́lẹ̀ bá fàyí òun ti pàyàn bí ọgọ́rùn-ún ìjọ ó rà foríjì ẹ àbá sọ fún pé ó rà foríjì nàíjírí sọ́lọ́ọ̀bà àríṣọ́lá ò ní foríjì ọ̀ yóò foríjì ọ̀ kọ́nà bó bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ ó rà foríjì àríṣọ́lá àfáàná wá sọ fún tó wó gbà òun náà ni kó kúrò ní agbègbè ibi tó wà ẹ́ tó pé agbègbè ibi tó wà yìí àwọn tẹ́ ẹjọ́ wà ń bẹ agbègbè tó dọ̀tí ni agbègbè táwọn ẹlẹ́ṣẹ̀ pọ̀ ń bẹ ni lókùngbà tó bá ti wà ń bẹ kọ́là tó bá túbá náà ọkàn yóò tún máa padà síbẹ̀ ó wá júwe ìlú kan fún pé lọ ìlú báyìí àwọn tí wọ́n ń ó máa lọlẹ̀ jọ́sí fọ́lọ́ọ̀bà àríkíọlá kó ti máa kú bá foríjì ọlọ́ọ̀bà àríkíọlá ó foríjì ọ arábìnrin arákùnrin wá bẹ̀rẹ̀ sí lọ arákùnrin wá ń lọ ẹ̀yìngbà tó lọ tó rìn díẹ̀ òun náà ni ikú débá ẹ̀rí pé ikú débá kèé ṣe pé ikú ló dé síwájú kó tó túbá lọ́dọ̀ ọlọ́ọ̀bà àríkíọlá ó ti gbèrò kó ó túbá ó ti túbá ìwá ń kò nílùú náà ń lọ sí ìlú tí ó ti máa ọlọ́ọ̀bà àríkíọlá jọ́sìn fún ikú wá débá arábìnrin àwọn màláìkà lọ́dọ̀ rẹ̀

ibi tí ń lọ ó pa aláṣẹ pé kílẹ̀ ó súnmá so látara bẹ́ẹ̀ ló bá di pé kíni ló bá di pé ibi tí ń lọ òun náà ló súnmá ọlọ́ọ̀bá àríkẹ́ láti gba tútúbà rẹ̀ látara bẹ́ẹ̀ so eléyìí náà ní tọ́ka fún agbóbẹ́sẹ̀ bá ti pọ̀ tó ẹ ọlọ́ọ̀bá الحمد لله ولي المتقين والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وأصحابه ومن والاه عباد الله اعلموا أن للتوبة آه، أن للتوبة شروط لا بد من توفرها وهي الإخلاص والندم والإقلاع آه، والإقلاع والعزم على عدم العودة إلى المعصية فهذه الشروط لا بد من توفرها قبل أن تكون التوبة مقبولة عند الله سبحانه وتعالى ألقف الله بارك ولا أتركت بإخوان النبي صلى الله عليه وسلم أبي الله بارك ولا فرصة الله سليكم كيره عليكم يا جنجي سالفا وصحابي النبي أتوب أتوب على إلى النبي صلى الله عليه وسلم بلوث بسوك يوم القيامة أبي الله بارك ولا كما تذكر أنك وكوانا كنوا أي الله بارك ولا ẹbà ti sàlàyé fúnra wa pé kátúbá lọ́sọ́dọ̀ ọlọ́run bá ríjọlá ọ̀ràn yẹn ní tó láàzì ní gbogbo ẹ̀ tó bá jẹ́ mùmí òdodo tó láàzì ní gbogbo ẹ̀ tó bá nígbàgbọ́ nípa ìyà tọ́lọ́run bá ríjọlá sàdéhùn gbogbo ẹ̀ tó bá jẹ́ aláburú tó bá jẹ́ ọ̀gbẹ̀dẹ̀ bí a bá ti wá nígbàgbọ́ nípa rẹ̀ bí ọlọ́run bá níkẹ́ láti pèsè ìyàkálẹ̀ fáwọn tí wọ́n bá tẹ̀ ọlọ́run bá níkẹ́ láti pèsè ìyàkálẹ̀ fáwọn tó bá tẹ̀bọ̀ pẹ̀lú ẹ̀ tààtì nígbàgbọ́ bí ọlọ́run bá níkẹ́ láti pèsè ìkẹ́ ó sì pèsè àlìjẹ́nà kalẹ̀ wọ́n àwọn tí wọ́n bá tẹ̀lé tọ́lọ́run bá níkẹ́ ọlá kàtúbá kò bẹ́ẹ̀ ìtúbá kò níbi ẹ̀ṣẹ̀ yìí kò dìgbà tó bá rí ààrẹ ní pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́ àbí kí ní kàbá ìlò ṣe wọ́dà kó rí ààrẹ bí ẹni tó máa ń bí ẹni tí ò tẹ́lọ́wọ́ bá rí kíọlá túláàsì tó sì jẹ́ pé kò rọrùn kẹ́yà má jẹ́ ẹni tí tẹ́lọ́wọ́ bá rí kíọlá túláàsì ní ká mọ̀ túbá lọ sọ́dọ̀ ọlọ́wọ́ bá rí kíọlá anábì ọlọ́wọ́ba àríkẹ́ láti sọ fún fóhun ti yá fí ẹsẹ̀ rẹ̀ èyí tó ṣe síwájú àti tí ó ṣe sẹ́yìn ọlọ́wọ́ba àríkẹ́ lóòrùn ti fèríkẹ́ ànábì sallallahu alaihi wasallam síbẹ̀síbẹ̀ náà ànábì sallallahu alaihi àríkẹ́ ọlá nígbà náà bí wá ń ṣe lẹ́yìn tí túbà lọ́dọ̀ ọlọ́wọ́ bá alẹ́ṣọ́lá nígbà ọgọ́rùn-ún tó ti bá náàbí ti jẹ́ tó ti bá ti pà náàbí sallallahu alaihi wasallam tí tí wá lọ́rọ́lọ́ àwa àwa tó jẹ́ pé ní ìdá ìtẹ́ ni ìṣẹ́jú kan níbẹ̀ kọjá kí ẹ mọ́sẹ̀ lọ́wọ́ bá alẹ́ṣọ́lá kí bẹ́ẹ̀ bá ti wá ṣe tán tó wá bẹ́ túbá kò níbi ẹ̀ṣẹ̀ àwọn májẹ̀mú kan bẹ̀rẹ̀ tó jẹ́ pé túláàsì ní fún yàn kéyàn orí àwọn májẹ̀mú yìí kó pé tí wá jíkọ́ lọ́wọ́ bàríkẹ́ ọlọ́ tó lè gbà tútú báyàn kéyàn mọ́ àmọ́ tánra rẹ̀ kó mọ́rò kóhun túbá lọ sọ́dọ̀ ọlọ́wọ́ bàríkẹ́ ọlá àbí kó mọ̀ rí ara rẹ̀ bí ẹ tó jẹ́ pé ọlọ́run ti forí pẹ̀lú pé kéyàn ó túbá nítorí tọ́lọ́wọ́ bá àríkẹ́ọlá kéyàn ó túbá látara pé ọ̀dọ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ọlá nìkan náà nìyẹn fi wà foríjìn kéyàn má túbá nítorí kárí mi kéyàn má túbá nítorí kéyàn bá fi fẹ́ráyà

Allah subhanahu wa ta'ala nínú àwọn májẹ̀mú tútúbá òun náà ni annadam ala al-ma'siyah òun náà ni kéèyàn máa kábàámà lórí ẹ̀ṣẹ̀ tí èyàn ti tẹ̀ síwájú èyàn ti tẹ̀ síwájú o ti mutí rí o jalè rí o ṣe zìná rí o ṣẹbọ rí gbogbo orú àwọn nǹkan tí ó dá lóríṣiríṣi ó sàdádálẹ̀ nínú ẹ̀sìn o ti wá ṣe tán tó fẹ́ túbá kò níbẹ̀ nínú àwọn májẹ̀mú náà ni pé kó máa kábàámà lórí nǹkan tó ti kọjá ẹ kò sí inú mẹ́jẹ̀ kò sí inú péyàn túbà sọ́dọ̀ ọlọ́ọ̀bà àríkẹ́ọlá kó tún wá máa fi ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ sẹ́yìn kó tún wá máa fi ṣe ìyára já ìgbàtàwà fi ń bẹ̀ẹ́ sàn kó dé ìgbàtàwà fi ń ṣe bá ìgbàtàwà fi ń bóyá gbà ló dé tó lágbára láti sàbúrú ọ̀hún mọ́ òun náà ló fílẹ̀ bóyá torí pò lówó mọ́ láti kọ̀tínú ẹ̀ṣẹ̀ yìí òun náà ló yẹ kó pa ẹ̀ṣẹ̀ tí ajẹ́pẹ̀rú ẹni bẹ́ẹ̀ kò kábàámà kó níbi aburú tó ṣe Ànábì sallallahu alaihi wasallam ní àdádàmú àtàwùbá Ànábì sallallahu alaihi wasallam ó ní àbámọ̀tẹ̀ ríhun Ànábì ní tútúbá kan ni tẹ́yàn bá fi lè kábàámà lórí nǹkan tẹ́yàn ṣe ẹ̀yìn alábi ní tútú bá ní ẹ̀yàní ẹni tí ò bá kábàámà lórí tó ṣe òsìbóṣe fẹ́ túbá kò níbi ẹsẹ̀ nínú àwọn ìtẹ́yẹ̀ ó tún ṣe tó jẹ́ mẹ́jẹ̀mú tó ṣe pàtàkì síwájú kọ́lọ̀ọ̀bà àlèkẹ́ ọlọ́ tó lè gba tútú bá òun náà ni àlèkìláàwò alìzẹ́m òun náà ní Oyowo yọwọ́ kó mẹ́ kéèsì pó wà lórí ẹ̀ṣẹ̀ yẹn ó sì túbá ẹ̀ ó sì ní kú òní díẹ̀ ó sì tún bá lọ eléyìí kò sínú àwọn tọ́lọ̀ ọba àlekẹ́lá fi máa gbà tó bá ti dákábàámà ó wà kú O díẹ̀ yẹn ẹ òun náà ló fà tó jẹ́ pé inú síwájú inú àwọn tí fi kan ló wà ní tí ń kó wàhálà bá ọ gbogbo gbìyànjú láti agbègbè yẹn tó bá jẹ́ pé àwọn kan ló wà pẹ̀lú wọn kò síbò òṣè ní máa kó sínú ẹ̀ṣẹ̀ tó ní máa sí lọ́wọ́ ní máa sí lọ́wọ́ bá àríkíọlá jìnà sírò àwọn bẹ́ẹ̀ àríkìláwò alizam kẹ́yìn okó nínú ni al'azmu ala alla ya'uda ila al-ma'siyah òun náà ni kẹ́yìn ó dámùrì nínú ẹ̀mí rẹ̀ kẹ́yìn ó ní lọ́kàn ipé èyàn ní padà síbi ẹ̀ṣẹ̀ yìí má èyàn ti dámùrì rẹ̀ pé ìní padà síbẹ̀ má eléyìí ni máa túmọ̀ pé ìwọ náà mọ̀ pé tó ṣe yẹ́kù bí ẹ̀ká tó

ìmọ̀ wá ń ṣẹlẹ̀ ń gbà míì tó jẹ́ pé èyàn ó ní dààmú rẹ̀ nínú ẹ̀mí pé èyàn ò ní padà síbẹ̀ mọ́ èyàn ó sì máa banújẹ́ kódà omi ó jáde lójú èyàn látara tí èyàn lẹ́sẹ̀ tó wá jẹ́ kó lè tún di lọ́jọ́ iwájú kí ṣe ìdánù tó wá gẹ́ẹ̀tì èyàn lọ́nà so látara di eléyìí gbogbo àwọn májẹ̀mú yìí túláàsì òun náà ní kárí pé ó wà nínú tútúbá lábàtúwà sọ́dọ̀ ọlọ́wọ̀ bá àríkẹ́ ọlá kásì má dájọ́ sí ká túbá lásìkò nítorí pé àmà àsìkò tí kò dé bá wa ìtọ́wá jẹ́ tó bá jẹ́ pé ìwọ̀ yìí ó ní ṣe láàrin ìwà àtọ́lọ́ọ̀bà àríkíọlá òun náà ni ó máa ṣe istighfar ó máa túbà lọ́sọ́dọ̀ ọlọ́ọ̀bà àríkíọlá wa qultu istaghfiru mo sọ fún wa pé ẹ máa wá ọba yín láforíjì láwù kẹ́ẹ̀nì gàfàárọ̀ òun náà ni ọba tí ọba tí máa ń fún ẹsẹ̀ àforíjì fún yàn tí ẹ bá tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ èyí ọmọ wá foríjì tó wáyé pé láàrin wa tọ́lá ọba àríkíọlá ni tó wá jẹ́ pé láàrin wa àtẹ̀dá ẹgbẹ́ rẹ ni ẹ ó dá ẹ̀tọ́ rẹ padà fún tó wáyé pé ó gba ìwọ rẹ ni ó dá ìwọ rẹ padà fún àbí kó o sì tọrọ àmójúkú lọ́dọ̀ rẹ̀ ẹni tó jẹ owó rẹ̀ lọ́nà àìtọ́ lọ dá owó rẹ̀ padà fún tó wá jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ àbò ní kápá láti dá owó rẹ̀ padà fún lọ bá irú ẹni bẹ́ẹ̀ ipé nígbà báyìí nígbà báyìí mo mọ̀ ná owó ibáyìí lọ́nà àìtọ́ ẹlápọ̀ ẹ̀yà fi mi irú ẹni bẹ́ẹ̀ bá forí yọ a jẹ́ pé ìwọ rẹ̀ ó ti kú ọlọ́run rẹ̀ nu ó ti kú ọlọ́run rẹ̀ so irú eléyìí àwa lágbára púpọ̀ tó jẹ́ pé bẹ́yàn bá ṣe gbogbo àwọn mọ́jẹ̀mú tó kù tí ẹyọ kan ìbá ṣẹ́kù bẹ́ẹ̀ tó sì jẹ́ pé láàrin wa àtèyàn ni ọlọ́wọ́ bá àríkẹ́ ọlọ́wọ́ ní gba tuntun báyàn ẹ̀yìn ìwọ tó tẹ́ èèyàn ìwọ tó sàbúrú fẹ́ dákan ìwọ tó jẹ owó olówó lọ́nà àìtọ́ ìwọ tó fọ́ gba ọmọlúàbí ọlọ́mọlúàbí lọ́dọ̀ àìtọ́ ẹ̀ o wá lọlẹ̀ ṣe kí ni o lọlẹ̀ gbọ́ra rẹ̀ lẹ̀ lọ́dọ̀ ẹrú ẹni bẹ́ẹ̀ o wá foríjì lọ́dọ̀ rẹ̀ o dá ẹ̀tọ́ rẹ̀ padà fún wọ́n wá dókò ń túbà lọ́sọ́dọ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ọlá o wá ṣe ìsìkfààrù ọlọ́wọ́ bá àríkẹ́ọlá ò ní gbàrú ìsìkfààrù ìwọlé nítorí pé ọlọ́wọ́ bá àríkẹ́ọlá kì í sábòsí kò sì ní látàrí eléyìí ẹ jẹ́ ká gbìyànjú ká máa sẹ́rípà sọ́dọ̀ ọlọ́ọ̀bà àríkíọlá ní gbogbo ìgbà ẹ ká máa túbà lọ́sọ́dọ̀ ọlọ́ọ̀bà àríkíọlá inú àwọn ọ̀nà tánàbí ìlàkalẹ̀ fún wa tàbá sálámà tán lérí irun àsìkò isi báàrù ní anábí àmà sí astaghfirullah astaghfirullah astaghfirullah anábí àmà sí ilẹ̀ mẹ́ta inú àwọn àsìkò tánàbí tún láàlẹ̀ fún wa òun náà ní kẹ́yàn máa gbìyànjú kó ṣe astaghfirullah wa àtúbù ilé kó ṣe nígbà ọgọ́rùn-ún lójúmọ́ bó sàárọ̀ ló lè ṣe ní bó sì ọ̀lẹ́ ló lè ṣe ní kó ṣe lọ́gọ́rùn-ún lójúmọ́ inú àwọn àgáàrù tánàbí sallallahu alaihi wasallam tánàbí ìlàkalẹ̀ fún balẹ̀ pé gbogbo ògbàkígbà tí kú bá dé báyàn yóò dé báyàn lẹ́ni tí ọlọ́ọ̀bà àríkọlá ti forí àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ yìí abẹ́lọ́ọ̀bà àríkọlá kọmọ́sà sàlékọ́ àgbọ́yẹ̀ sílẹ̀ fún wa abẹ́lọ́ọ̀bà àríkọlá kọmọ́sà fi òdodo àwa lódodo kó já tẹ̀lé abẹ́lọ́ọ̀bà àríkọlá kọmọ́sà fi ìbàjẹ́ hàn wá níbàjẹ́ kọlọ̀ọ̀bà àríkọlá kó jíká jìnà sí abẹ́lọ́ọ̀bà àríkọlá kọmọ́sà gba tútú bá wa kó ní gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wa dáa máa mọ̀ àdìsí àṣèṣì àdìsí wọ́n tẹ̀síwá lọ́rùn kọ́lọ̀ ọba àríjọ lákọ́mọ́sà ìyáfi wà kó bẹ́ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد اللهم ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم